ah orin wo ni kí lorúkọ ẹ kan yẹn náà onígègèrè nǹkan zandani ẹ kan òbò jákọ ọmọ fúnra olórí burúkú ó náà ní òbò ọmọ òun jápọ̀ mọ̀ fúnra olórí burúkú ṣé kò jápọ̀ mọ̀ fúnra ni ṣé mi ni Portable tó kọrin ni kékeré nǹkan zandani ẹ kan òbò jápọ̀ ọmọ fúnra <laughs> ó jápọ̀. <laughs> èmi ti ń bọ̀ wá benjamin wá bá mi london kó wá rìpọ́ọ̀tù mi òpònú èèyàn kò lè rìpọ́ọ̀tù èèyàn ní àti èèyàn tó wà london kó rìpọ́ọ̀tù ẹ̀ ní germany bẹ́ẹ̀ yẹn mi ò gbé germany òpònú you have to come to london jẹ́ kó ra tíkẹ́ẹ̀tì fún ẹ kó wá bá mi ọmọ òfò ọmọ ìyá wèrè èmi àti ọjọ́ mẹ́ta lájọ máa lò germany tá a máa gbádùn ara wa tó máa gba ski hello ó máa gba ski fún ìyá ẹ̀ ó máa gba ski fún ìyá ẹ̀ àbíṣọlá ti sẹ́ndì ẹ̀ five hundred nínú àwọn tí ṣọlá ètì ó jẹ́ kan nu wọn ó ètì ẹ̀ bàjẹ́ àbó ti sẹ́ndì ẹ̀ five hundred ni ń bo ní ṣọlá olórí ibú ti fẹ́ rí five hundred tó fẹ́ fún nǹkan amé òwò jápọ̀ mọ́ fúrọ̀ lórí ti fẹ́ rí <laughs> ìyá fún ni in fact one million ní bọ́dá mọ̀nsúrù fún mi one million naira. Uh. ayé wa dà. bọ́dà mọ̀nsúrù ṣe èèyàn èèyàn ní bọ́dà yẹn olórí burúkú ọmọ máa parọ́ mọ́ ẹni ẹlẹ́ni irọ́ pọ̀ fún lórí burúkú olùṣe ọmọ ọ̀ràn kíran aláyé bàjẹ́ wèrè ẹni ìyá ẹni òfò ẹni àdáánà máa parọ́ bó ṣe parọ́ mọ́ bọ̀dá mọ̀nsúrù yẹn ọlọ́run máa ba ayé ẹ̀ jẹ́ ni ó rí pé mi kí ló kàn mí láti dá sọ̀rọ̀ bọ̀dá mọ̀nsúrù pàdí mi nìna ṣé o máa máa bá pàdí mi jà máa máa máa bẹ́ẹ̀ fẹ́nu sí ni ṣé o rí pé mi ò máa ṣe bẹ́ẹ̀ fẹ́nu sí i pàdí mi ni bọ̀dá mọ̀nsúrù pàdí mi gidi five and six mi ìmúlẹ̀ dọ̀ọ̀dọ̀ èmi àti bọ̀dá mọ̀nsúrù ta máa ń sọ̀rọ̀ déédéé ọjọ́ tí mo ní kó sẹ́ndì fóònù nọ́mbà àwọn yẹn má fọ èmi àti wọn ti sọ̀rọ̀ dáadáa lọ gbọ́ voice note yẹn again wọ́n á rí i pé mo sọ fún wọn pé bọ́dà mọ̀nsúrì ẹ̀ máa sọ̀rọ̀ ṣe ṣámọ̀ pa máa ń sọ̀rọ̀ dáadáa èèyàn tèmi ní bọ́dà mọ̀nsúrì àsìkò àtijà fún wọn lélẹ̀ freedom at last ó máa wọ Germany life hello bọ́dà mọ̀nsúrì máa wọ Germany life bọ̀dá mọ̀nsúrù tó handsome very handsome guy olórí burúkú aláyébàjẹ́ ọmọ ọ̀ràn kíran wọn ọmọdú kọ́ máa ba ayé àwọn èèyàn jẹ́ lọ nílé wọn olórí burúkú ò dẹ̀ fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ọlọ́run fẹ́ bá wa ba tiẹ̀ jẹ́ ni ṣọlọ́run fẹ́ bá wa ba tiẹ̀ jẹ́ tó fi fẹ́ ba ayé bọ̀dá mọ̀nsúrù jẹ́ pàdí mi tó gba ski tó a lè bàbá bọ̀dá mọ̀nsúrù ẹ̀ jẹun sókè mm <laughs> Mm. Mm. Mm. Speedy body. wọ́n ti ń pè àwọn sẹ́ẹ̀tì àwọn. Mm. What did I do with it? Thank you. Speedy boarding man? Yes. Okay. Yeah, thank you very much. Thank you. Iye òtútù ti bẹ̀rẹ̀. Má wọrí máa ha. Máa jákẹ́tì sí máa ti rí bẹ̀rẹ̀. Máa jákẹ́tì ní Zara anything because mo fẹ́ new jackets. mi ì ṣe jackets, jacket My daily, délé ẹ o ọmọ yìí tó o bá gbọ́ ìgbà tí látẹ̀yìn gbà sí èmi ni mo fọ etí ẹ o mo máa dé ilé ẹ ẹ̀ síbi tí mò ń lọ kò ju thirty minutes lọ níbi tí mo máa wà hòtẹ́ẹ̀lì tí mo máa wà thirty minutes péré ni. ìyá ẹ̀ ti fẹ́ wọnú plane yìí. uh, four. Number four. Please place any small items of hand baggage under the seat in front of you. All larger items must be placed in the overhead locker. To help us get away on time, please keep the aisles clear to allow other customers to board. Your seatbelt can now be fastened ready for departure. This is a no-smoking flight. Herzlich willkommen an Bord Ihres easy Bitte verstauen Sie kleinere Stücke unter Ihrem Vordersitz und alle größeren Gepäckstücke in die Gepäckfächer über Ihrem Sitz. Wenn Sie den Gang so schnell wie möglich freimachen, helfen Sie ein káti ìríra wa sójú yóò jáwọn a máa ríra wa sójú ṣé ló yàgò ó ṣì rẹ. tó bá gbọ́ gbàtí látẹ̀yìn gbàtí gidi ìfọ̀ tí olóyìí ti láwáǹsì kékeré nìyẹn correct bọ́jú gidi. dọ́kásì ni o tó dẹ̀ sì máa gbọ́ gbàgbòs mi bá mi dán fún yín ẹ̀yin tẹ́ bá nídìí àdírẹ́sì ẹ wá sínú inbox mi o kẹ́ wá gba àdírẹ́sì ẹ̀ ń bẹ̀. tẹ́ bá nídìí àdírẹ́sì ẹ̀ ẹ kọ́ńtàtì babalẹ́gbà nínú inbox jẹ́ wọn six belt mi. fàá sí ní ọ̀sẹ̀ tẹ́ bá nídìí àdírẹ́sì ọmọ òfò tó bá ti ẹ̀yin tó ti ṣẹ̀ ṣé gbèrè lọ́mọ yẹn ṣá so àdírẹ́sì ẹ̀yẹn ń dùn ẹ̀ àdírẹ́sì ẹ̀yẹn ń dùn ẹ̀ Rónkẹ́ Sàlámì post ẹ̀ lánàá ẹ̀ flag ẹ̀ tẹ́ ẹ bá need address ẹ lọ sínú inbox Rónkẹ́ Sàlámì she will give it to you àdírẹ́sì wà ńlẹ̀ tẹ bá nídìí copy páálí ẹ̀ tẹ́ te lè fi tètè ṣe rìpọ́ọ̀tù yín ó wà ńlẹ̀ ẹ lọ sínú inbox Ronke Salami oops àbí Babalẹ́gbà. Right. ẹ bá ti lọ sínú inbox wọn wọn máa fún ní dáhùn ẹ dẹ̀ lè lọ sínú inbox inbox adéọlá ireolúwa as well mo máa send ẹ̀ sọ náà or my earring. What happened to my earring? No, it's not working. How much I But you can put it under the ẹ lè lọ sínú inbox adéọlá ireolúwa babalẹ́gbà rónkẹ́ sàlámì àdírẹ́sì ẹ̀ wà ẹ distribute ẹ káàkiri ẹ dà sí gbòòrò ayé ẹ fọ́n ká fún anybody tó bá ní ìdẹ lórí facebook pàdé mi ní airport o mi ò ní pẹ́ dé o ìyá ẹ̀ ò ní pẹ́ dé o kò pàdé mi ní airport ni o. Which one of the? ẹ má wọrí wọ́n ti bá mi download right now. gbogbo ẹ ni mo ní lọ́wọ́ má delete kí ló dé tọmọ ẹ má má ṣe ṣó tó má má delete ẹ ṣó lórí burúkú ni ẹ bó o ṣe ń delete ẹ là ń gbé o dey carry am now. Hmm? We did cut um, Yeah. No. I don't think. Can you squeeze in? Could you please uh, put it there yeah, for So I can put there. Yeah, I'll Yeah, I'll move around just a bit. so sorry. don't delete issue Yeah, we're going to send ẹ̀sìn mi lórí whatsapp Ronke Salami glue pamọ́ péjì ẹ̀ níjọ́ ẹ bá mi glue pamọ́ péjì ẹ̀ tó bá ṣe ń ṣe ni kẹ́ ẹ máa gbé o olórí burúkú ọmọ ẹ̀ má delete issue náà wọ́n máa delete issue. Welcome on board your EasyJet ah, let me come on. I think Amy. Please place any small sorry. items of hand baggage yeah. under the seat in front of you. Or oh, larger items must be placed in the <laughs> overhead lockers. Thank you. To help us get away on time, please keep the aisle clear to allow other customers to board. Your seatbelt can now be fastened ready for departure. This is a no-smoking class. Herzlich willkommen an Bord Ihres EasyJet-Fluges. Bitte verstauen Sie kleinere Gepäckstücke unter ihrem Vordersitz und alle größeren Gepäckstücke in den Gepäckfächern über ihrem Sitz. Wenn Sie den Ganzen freimachen, helfen Sie, einen künftigen Abschied zu gewährleisten. Wir möchten bitten, sich staat anzukleiden. Beachten bitte, dass ein Nichtraucherflug ist. Welcome on board your EasyJet flight. Please place any small items of hand baggage under the eh, seat in front of you. All larger items must be placed in the overhead lockers. To help us get away on time, please keep your okay, eye to allow other yeah. customers to board. Pàdé mi ní Germany in two hours before departure. My This is a no smoking flight. I need to go guys. Bye. Back. Thank you so much for watching. See you next time. Bye for now.